amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa a kí yín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ní ṣó ń dùn kò ní lè mọ́ wa agbára ọlọ́run ẹgbẹ́ yóò lè fọ́ káàkiri lágbọ́nláyà a kí tí ẹ̀ ń wà ní orí Star Times ní Èkó ní Ìbàdàn l'Ákúrẹ́ ní Iléṣà l'Óṣogbo káàkiri nílọ̀nà náà a kí yín ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà eh, Canada eh, United Kingdom eh, ní Asia ní Europe káàkiri náà akínyìn ètò àgbààgbà eh, òun náà ni a tún ti mú wá sí ojú àwòrán yín àgbààgbà eh, lórí nígbàtí tá a ti ń gbé àwọn bàbá wa àtàwọn màmá lóríṣiríṣi ẹ mọ̀ pé a ti wà lé ẹnu ẹ̀ lọ́jọ́ pẹ́ díẹ̀ báyìí tá a ti ń lọ káàkiri ẹ tá à ń tẹ̀lé dárúkọ wọn ẹ ṣé wọn nílò ni bàbá wa ti àmúyàn láìtán ẹ ṣé wọn ìyá oyin adéjọbí ni ṣé wọn bàbá dáṣọ fúnjó ni ẹ ó pọ̀ bàbá emperor peter ó tún pọ̀ tẹ̀dẹ̀ ń sọ pé ó sì kàn bàbá tá a fẹ́ kẹgbẹ́ wa ni kò sí wàhálà tó bá wà láyé tó wà láyé àádọ́dọ̀ wọn àádẹ́gbẹ́ wọn àtúrọ̀ wọn bàbá wà yìí ìgbésí ayé wọn ó wù èmi lọ́kọ̀ọ́ bóde mo wọ́n ẹ̀yìn náà torí wọ́n ti ṣiṣẹ́ takuntakun pàápàá nígbà ìṣe àti àṣà wọ́n ti gbé lárugẹ àti gbọ́dọ̀ gbàgbé wọn báyìí àti ti wà lọ́dọ̀ bàbá mi mi dẹ̀ bàbá wa ilé ní àti kékeré pátápátá ni mo ti ń gbórúkọ bàbá kékeré pátápátápátápátá ni mo ti ń gbórúkọ kó tó di pé mo tẹ̀ wá mọ́ bàbá gan nígbà tó di pé bàbá sì wà láyé Mm, ó wà láàyè eh, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa Timothy Agboola àmọ́ ẹ̀yin tẹ̀ bá mọ̀ kan jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé wọ́n jẹ́ ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù bàbá mi mo kì í sàn. ẹ káàbọ̀ ṣàlàfíà ní sàn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìdàlá bá sàn. adúpẹ́ adúpẹ́. bàbá o. rírì lòlóńgó ń jí. bàbá o. Ọlọ́run ò jẹ́ àṣàìsàn bàbá o. Ah, àánú la rí gbà oore ọ̀fẹ́ la rí gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. torí ó náà wọn bàbá wa míì tá a ti bèrè tá a fẹ́ lọ bá wọn tán ni ọ bàbá ti ṣaláìsí bàbá hmm. ti ṣaláìsí ẹ ń pa ẹ wà láyé ẹ wà láyé àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ olúwa ṣeun ẹ ṣe àdúpẹ́ sá ẹ torí gbogbo iṣẹ́ tá à ń ṣe lẹ́yìn náà kọ́lá yìí náà lẹ ti ṣe síwájú tó jẹ́ kó wù hmm. ẹni wá dẹ̀dọ̀ kọ́ wa pẹ̀lú yín bàbá ọ̀hún olólùfẹ́ yín pọ̀ káàkiri àgbáńlá yé hmm. tí wọ́n ní ká gbé yín wá ẹ kọ́kọ́ bá mi kí wọn ná kọ́mọ̀ pé bàbá ló wà lórí ètò lénìí ẹ mo kí gbogbo ojú tó ń wò wá níbikíbi tẹ́ ti ń wò wá yálà àṣálẹ́ ni lọ́dọ̀ tiyín ni ọ̀sán ni àárọ̀ ni mo kí yín púpọ̀ mm. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni olóyè Timothy mm. Olúwafẹ́mi Agboola tí gbogbo mm. èèyàn mọ̀ sí ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù nínú eré ìtàgé nínú ìdí sọ̀rọ̀sọ̀rọ̀ àti nínú eré àpárá tó ń pè ní jester mo kí yín púpọ̀ èmi a máa sọ pé <laughs> bàbá olóyè rẹpẹtẹ lèmi hmm. àwọn ibi tí mo rẹ̀ ti joyè di oyè Tanle of Lagos hmm. oyè Ọ̀kànmí of Egbaland hmm. Chief Tiẹ́tijẹ of Ìlọrin Sẹ́ríkí Mèsùrútù ti Ìdí Àràbà olùsọ ewúrẹ́ ìjọ Ọlọ́run òrùn àdínì ti gbogbo àgbáyé wẹ̀kúwẹ̀kú of London abẹ̀bẹ̀ joyè tìlú Ọ̀yọ́ ajoyè mọ́lòlẹ̀kẹ̀ tilé Ifẹ̀ Chief Àròyé Ọ̀kájọ of Oǹdó Chief Fọbaláyé of Ìjẹ̀ṣà Chief Jọba Simi of ọmọ ìbàdàn land. èmi eh, eh. èmi fẹ́ ṣe fàájì lórí ètò lédè torí eh, àwọn bàbá mu wà pẹ̀lú àwọn ọ̀gá wa ni èmi á kàn máa ṣe fàájì lọ ni ah. ta ló fi ń joyè ṣé bàbá láàfin ni tọ̀yọ́ tẹ̀sán ṣé bàbá láàfin ni wọ́n fi jẹ́ kọ́ lọ́wọ́ mi fọ̀nùkẹ́ wọn. téèyàn bá fi ọ́ joyè wọ́n lè rọ̀ ẹ́ lóyè hmm. fúnra mi mò ń fúnra mi lóyè hmm. mi ò dẹ̀ ń báyàn jẹ àwọn oyè tá a lè mọ àwọn mùsùlùmí tán bá fẹ́ joyè wọ́n á jẹ òṣùpá àdínì wọ́n á jẹ ìràwọ̀ àdínì bẹ́ẹ̀ tèmi òun àdínì tọ̀dọ̀ tèmi ọ̀sẹ̀ tí ń bá mi dùn àwọn kìrìsìtẹ́nì wọ́n á ní àwọn olùṣọ́ àgùntàn mi ò bá wọn dùn yẹn mo mú tèmi ọlọ́tọ̀ nítòun tó olùṣọ́ ewúrẹ́ mi tèmi so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn oyè mi ló ṣe ń wáyé. Hmm. Hmm. mo dúpẹ́ lọ́ọ́ yìí bàbá nìyẹn ẹ̀yin náà ti mọ̀ pé lẹ́ẹ̀ nìyí ẹ ààrẹ rẹ gidigidi agbáwo ni bàbá ọmọ báyìí ti pẹ́ níṣẹ́ yìí wọ́n ti pẹ́ ó ti di. ẹyọ kan so táwọn èèyàn fi mí joyè lẹ́nujọ́ mẹ́ta yìí hmm. àwọn air force ni ní air force base hmm. wọ́n fi mí jẹ chief arógunṣá ọ̀fíà eh, force base. arógunṣá ọ̀fíà force base yóò yẹ nìyẹn kí ló ṣe wọ́n tó fi jẹ arógunṣá kò eh, eh, kẹsà yín tẹ jẹ air force àní ah, mi ń bẹ̀yàn joyè tó bá ti hmm. papọ̀ mọ́ tẹlómi arógun tèmi tèmi ìbá máa dúró dogun láì ṣe dágun dúró <laughs> láì ṣàrógun dádé àrógun sáǹtọ̀dọ̀ tèmi. ẹ ṣe bàbá mi ẹ pẹ́ fún wa sà bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mú pápápá hmm. torí bíi tamá ẹ̀yẹ tó méjì mẹ́ta mẹ́rin náà kán ara lé lè gbádùn yín dáadáa ní ìtẹ̀wà pẹ̀lú wa mi bàbá ẹ jẹ́ àlọ́lé ẹ jẹ́ àpadà sílé hmm. ẹ gbé wa lọ Iléṣà ẹmọ kan mọ Iléṣà ní ẹgbẹ́ wa bẹ̀kẹ́ bá mi kí àwọn ará Iléṣà ní èdè wọn tó yé wọn wọn fẹ́ gbọ́ nítorí wọn wò yín báyìí ẹ mo kí gbogbo ìjẹ̀ṣà níbi bá ti mi gbọ́ mi ìjẹ̀ṣà ní mi rè o kódà mo jáyé mo járun òbí ìjọ̀ka ní mi rè mẹ́bàá ní sírí ọ̀já fífún ìhàlọ́mọ ẹlẹ́yẹsẹ òyẹ̀wí àti dórí ògùn mi níjọ̀ka oníkolẹ́jọ̀ka lórí ọ̀tá pẹ̀tẹ́ mi mọ̀ lóko bàbá mẹ́nu kan lóko lọ́jàka lórí ọ̀tá pẹ̀tẹ́ kọ́gbọ́ gbàgbàrà okùn mo kí yín tọmọdé tàgbà àkèrè òkòdélé o àti ìjẹ̀ṣà wà lulẹ̀ àti ìyẹ́ wà lábúrọ́dù àkèrè oko délé o. ẹ ṣe bàbá kò ní bàjẹ́ bàbá ẹ tí bá ti wá bẹ̀yìn bàbá báyìí mo máa ń fẹ́ mọ̀ nípa àwọn òbí yín hmm. Hmm, torí à ń kún gbọ́dọ̀ bẹ́ sí ọ̀rọ̀ yẹn ká sọ ṣókí nípa bàbá tó bí yín lọ́mọ àti ìyá tó bí yín lọ́mọ. bàbá mi Israel Agboola ni wọ́n ọmọ Ìjẹ̀ṣà ni wọ́n àwọn ni mo kí oríkì ń wa yẹn pé ìjọka màmá mi ọmọ Ìjẹ̀ṣà làwọn náà ní Iléṣà. E, Eh, ìjòfì ó lópin méjì ni tìyá mi so àtìyá àti bàbá mi ìjẹ̀ṣà ni wọ́n ọmọ àlè ìjẹ̀ṣà ló dẹ̀ nílé tí ò kí ń lóko eh, oko ìyá mi Erinbùró ni àwọn lọ́mọ Erinbùró òkè akóròyọ̀nù oko láṣẹ ìdí ìyá mi nìyẹn bàbá mi ọlọ́run ṣògo wọ́n máa ń pè bẹ́ẹ̀ lọ́lọ́rìṣà tẹ́lẹ̀ nítòsí ìfẹ́ wàrà so ọlọ́run ṣògo àwa là ń jọba abẹ ń sìn àbúrò mi lọ́ba olúṣògo ọ̀fọ̀ ọlọ́run ṣògo so bàbá ọba ni mo jẹ́ bí mo ṣe wà yẹ bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé àwọn náà ń kọ àdàmọ̀ wọ́n kọ orin ìbílẹ̀ ìjẹ̀ṣà bẹ́ẹ̀ báwọn ṣe ń kọ́ ló káwé náà fi ń kọ́ ń gbà yẹn tí ọ̀rẹ́ wọn kan bá ń ṣe ìnáwó wọn á débẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní kọrin àwọn ní fọ́lọ́à tó ń tẹ̀lé wọn wọn á máa kọrin ẹ̀mú náà máa gbé tì wọ́n tán fi appreciate orin wọn gbà yẹn wọn á máa mẹ́mu mò ń tẹ̀lé dáàdi mi hmm, so nígbà yẹn máa ń wo gbogbo bọ́n ṣe ń kọ orin àdàmọ̀ yẹn ní tí mo ti mú pick interest hmm. láti bẹ̀. Mm. ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ bàbá ẹ jẹ́ àmú láti kékeré ṣẹ́ṣẹ́ tẹ̀ lọ́lé ìwé kankan rárá ah, mo mo tẹ́bá fẹ́ mo lọ iléèwé ẹ mo lọ sí ọlọ́run ṣògo lea primary school ọlọ́run ṣògo via ìfẹ̀wàrà ní ilé ìsà bá a ṣe máa àdírẹ́sì ẹ̀gbà yẹn nìyẹn so village mo ti lọ primary school kí n tó proceed sí north mo lọ ilẹ̀ haúsá ní Zaria so mo ń kọ́ printing láti ibẹ̀ ni mo ti wọ eh, secondary school eh, ní Katsina state ní nsìn eh, so ká tún tó bọ́ sídìí iṣẹ́ tíátà tá à ń ṣe tíátà meanwhile printing tí mò ń kọ́ ń gbà yẹn ó ń jẹ́ kí n ní oore ọ̀fẹ́ àti meet àwọn eléré ńláńlá ní Zaria àgbà yẹn so tí wọ́n bá ti wá sí north ọ̀dọ̀ wa àwa jẹ́ gbajúgbajà tẹ̀wétẹ̀wé so wọ́n máa tẹ pósítà wọ́n á wá tẹ tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ wa èmi dẹ̀ ni mo sì kéré ńgbà yẹn so tán bá ti dé àwọn eléré ńlá ta kàn ń gbórúkọ wọn tá a rò pa lè meet tán bá ti dé èmi ni wọ́n lè rí bá sọ̀rọ̀ jù. Mm so èmi máa fún wọn price mi máa ṣe. owó bíi lérò ilẹ̀ ń sọ bàbá mi ẹ bá mi dárúkọ méjì bá a tẹ̀ sọ́wọ́ eh, rẹ̀ eh, kọlọmba àfọrúnkẹ sísá wa hmm. lèdi fúnmiláyọ̀ ránkò hmm. nígbà yẹn wọn á wá sọ́dọ̀ àwọn àwa tẹsẹ bàbá mo gbà ní Zaria hmm. òun ní nọọtì ngbà yẹn so gbogbo wọn yẹn wọn máa ń wá sọ́dọ̀ wa and then èmi ní ẹ̀bùn àwàdà gan púpọ̀ láti kékeré so tí n bá ti wọ́n ní kí n wá wòran àwọn lọ́fẹ̀ẹ́ mm. tí n bá débẹ̀ máa máa dánu ni mm. most of the time níbi mo ti ń dánu gan lẹ́nu gate wọn ní fẹ́ kí n wọlé lọ wo mm. eré kí n sá lè máa entertain wọn lẹ́nu gate máa rojọ́ rojọ́ eré àti fẹ́ tán máa ní eré tí mo wá wò gan ẹ̀ jẹ́ kí n wò even ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní cinema houses ta ní ní Zaria Rex cinema àti n bá ti débẹ̀ báyìí Hausa mi mi o Hausa tí mo gbọ́. Mm haúsá ìjẹ̀ṣà ni hmm. haúsá ìjẹ̀ṣà tún yàtọ̀ hmm. bá a ṣe máa ń sọ hmm. bí ìgbà téèyàn bá ń sọ òyìnbó bọ́ọ̀lùgì bẹ́ẹ̀ ni bí ìgbà téèyàn bá ní kásán àbúndè yáfàrú yànṣú nínú ìsúnáná àkàékè ẹ̀nàṣáyà sánúnsánngèrè sọ́sọ́ so mọ haúsá bí ìgbà téèyàn fi yorùbá sọ haúsá so gbogbo ìgbà yẹn ló fìdí pé àwọn tíátà wọn ni wọ́n wọrí mọ̀ bọ̀ wá wéré lọ́fẹ̀ẹ́ wá bá a ṣeré mo fi bá bàbá mo gbà ṣeré díẹ̀ ní Zaria ìgbà tí mo wá padà sílẹ̀ Yorùbá mo padà sílé sá. ọdún mélòó lò ní nílẹ̀ Haúsá. bí ọdún mẹ́rin sí márùn ni mo lò ní Zaria so ìgbà tí mo padà sílé sá mo wá rí onítíátà míì ọ̀rẹ́ mi tá a ti jọ wà ní Zaria tóun náà bá bàbá mo gbà ẹ mọ̀ bínú mo wúkọ́ tó ń bá bàbá mo gbà tíátà ṣeré ń gbà yẹn gbà tí mo wá tún délé ríra wa ìyẹn ni alájẹjù ọmọọba adébánjọ àkọsílẹ̀ àtijọ́ wà ń Zaria tó ń gbé lọ́dọ̀ òbí tiẹ̀ tèmi ń gbé lọ́dọ̀ ọ̀gá mi tó ń kọ́ mi printing bẹ̀tọ̀ ọ̀gá mi yẹn jẹ́ àbúrò mọ́mì mi ẹ̀ tán bílé mọ́mì mi hmm. so ń gbà tá a wá padà ríra ń lè náà eléré kan dẹ̀ wá o ńlẹ̀ sàǹbí o lọ́ọ̀lì fúnkì hmm. lọ́ọ̀lì tí mo gbọ́ yẹn mo rí i pé lọ́lá ni hmm. mo wá rò pé obìnrin ni hmm. not until tí mo meet wọn mo rí i pé babalọ́lá náà ti yọ lọ́ọ̀lì so bí mo ṣe bẹ̀rẹ̀ full time theatre pẹ̀lú lọ́ọ̀lì fúnkì nìyẹn ló jẹ́ ọ̀gá mi direct à ń ṣe stage ẹ̀ ò à ń stage kiri tá a máa káàkiri ìlú sílùú káàkiri gbogbo ilẹ̀ èkìtì ìpínlẹ̀ ọ̀ṣun ọba àgùn ẹ̀yìn èkìtì gèdè èkìtì adó èkìtì káàkiri bẹ́ẹ̀ tá a máa máa gbé stage play but along the line bẹ́ẹ̀mi àti ọ̀rẹ́ mi ṣe jẹ́ pé àjọjọ́ rẹ̀ wọ inú tíátà láàwò pé irú yìí táwọn pápá lòlò tí wọ́n ń ṣe àwa náà lè jẹ́ káwa náà máa ṣe bá a ṣe bẹ́ẹ̀mi àti ọ̀rẹ́ mi bá ṣe bẹ̀rẹ̀ sí í rehearse nìyẹn ìjọ ta kọ́ máa ṣe jester oníkòmọ̀ kan ló ń kòmọ̀ la bá dẹ̀ bẹ̀ wọ́n a fẹ́ ṣeré fún yín inú wọn náà dùn kò ní ìdí ẹ̀bẹ̀ rẹpẹtẹ inú wọn dùn pé àwọn aláwàdà fẹ́ fún wa ó yà first time nìyẹn that was nineteen seventy nine hmm. november november two tí mi ò gbọ́dọ̀ gbàgbé. Mm so níléṣà lẹ ti kọ́kọ́ ṣe níléṣà ni àwa tí wọ́n mú wa lọ orí òkè upstairs láti lọ múra gbà tá a múra tán ojú wa ń tì wá àti fèsì crowd kálá rí bí gba escape hmm, ká ní kì í ṣe upstairs láti lọ múra àní ṣeré yẹn jọ yẹn a máa sá lọ ni kí àti wo àti fèsì àwọn èèyàn hmm, bẹ́ẹ̀ ń ṣe tíátà àti ń ṣe stage àti ń ṣe tíátà lórí stage hmm. bẹ́ẹ̀ eléyìí sẹ́mọ̀ bíi pa máa máa communicate direct pẹ̀lú àwọn èèyàn ni hmm. stage hmm. òun ṣe ọ̀pọ̀ èèyàn ń wò ẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí o máa fẹ́ kíyàn o máa fẹ́ mọ ìlú ẹ̀ o hmm. máa tó la bá ṣe eré ńjọ yẹn la bá pa four naira ah àwé owó rèé owó yẹn ó jọjú ń gbà yẹn four naira tá a bá jókòó lé kínní yóò lè wá bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn so gbogbo tá a bá gbé tọ́ tíátà lọ onítíátà ń jẹ ìyà ńgbà tá à ń wí yìí o gbogbo àwa tá a ti ṣe tíátà ti pẹ́ tán bá ní kó ní kálukú máa sọ experience ẹ̀ ẹ̀ pt wa àwa ganan ń pè ní tíátà gbogbo èyí táwọn ọmọ sì ń ṣe wọn ń sọ tíátà lẹ́gbẹ̀ẹ́ ìyà tá a ti jẹ̀yà tíátà so ìgbà yẹn àwọn ọ̀gá wọn ń rówó fún wa déédéé a bá lọ ṣe tíátà báyìí yìí tán bá wọn àwọn gan lè má pawó tó jẹ́ pé a máa ń ga sílùú kan tá a ní lọ mọ́ a lè gbélùú kan fún bí ọ̀sẹ̀ méjì mẹ́ta. wọ́n níbi tẹ́ bá ti ṣeré náà bẹ̀ náà lẹ́ ń sùn sí orí stage náà. ibẹ̀ ni orí ẹ̀yìn stage la máa tẹ́kọ́ tì ń là ń sùn hmm. kí ni jẹ́ wọ́n ń gbòtẹ́ẹ̀lì hmm. ọ̀gá wa gan máa wà pẹ̀lú wa òun gan máa sùn lórí kọ́tìn hmm. ọ̀nà ọ̀tàn tí tá a ṣe ń bá àwọn eléré ńláńlá bíi bàbá àṣàlá ṣeré nǹkan kan lábàá ti yọwọ́ bàbá àṣàlá bóyá mọ́nẹ́jà lẹ́yìn àwọn yẹn náà lọ sùn tẹ́ àwa tó kù ẹ̀yìn stéèjì náà ni gbogbo wa yẹn gba sáàsì bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́ dé wẹ́rẹ́ bẹ̀ẹ̀ tí ń gbà táwa ti jágbọ́n jẹ́sítà àwa ọ̀nà ni nǹkan bá pa lórí stéèjì ntẹ́ bá rí ẹ fún wa ni àwa lè lọ bí apalọ̀ a lọ ṣe jẹ́sítà fún wọn à á pawó à ń jẹ àmọ́ à ń ṣe fàlàlà ń tiwa tó jẹ́ pé àwọn tá a bá tún jọ travel àwa la tún máa ń fún wọn nìkan ọgá òdẹ̀bí oníṣìyìn gbé ẹ lọ ń ṣe nǹkan bí ẹ fún. nígbà bá ti ṣeré orí stéèjì tiẹ̀ tá a bọ́ ta tá a lọ àtún opportunity pa àtún gbáùsá àtàbá tún lọ bí area north àdébíàpá lọ́dẹ nǹkan tá a tún bẹ̀rẹ̀ sí fáwùsá mọ́ gbogbo ẹ̀ báyìí ó máa ń dùn ó ń dùn ó ń dùn ibi tá a sá ti bẹ̀rẹ̀ tọ́lọ̀ tí ń gbàdúrà ni. dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mm. ẹ ó ṣe pàtàkì amú bá ṣe mú yìí ẹ mọ̀ mm. pé àwọn bàbá máa sọ pé àwọn bàbá wa yìí àgbà ọjà níwọ̀n wọ́n ti wà lẹ́nu iṣẹ́ ti pẹ́ kó dẹ̀ kó sọ ìtàn wọn náà kó lè wúlò fún gbogbo àwọn ọ̀dọ́ ká lórí nǹkan tó gidi ká dì mú bẹ̀ bàbá mi ẹ ṣeun sà kó tó dípò àtẹ̀síwájú ẹ̀yà síbì kan ẹ dárúkọ bàbá sàlà bẹ́ẹ̀ni. mo fẹ́ ká tún wà ń bẹ̀ yẹn díẹ̀ ẹni ẹ bá wọn lọ ẹ bá wọn ṣe. sọ díẹ̀ tó bá ń sọ pa ń pé ọ̀nà tá lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ iṣẹ́ yìí hmm. kọ́kọ́ tó máa sọ di iṣẹ́ gidi. Hmm. bàbá bá mi sọ díẹ̀ nípa ìbáṣepọ̀ tẹ́ni pẹ̀lú bàbá. ẹyin tó ṣẹlẹ̀ ni pé experience tá a kọ́ ní nípa bíbá eléré ńlá ṣeré bá a ṣe ń ṣe jester wa ń lè ṣàyẹn òkìkí ti ń kàn hmm. bẹ́ẹ̀ là ń lọ NTA ó sì wà ní NTV ńgbà yẹn Nàìjíríà eh, NTV sáni ńgbà yẹn látòrí black and white ní tẹlifíṣàn wà mo rántí ìjọ tá a kọ́ máa hàn nù tẹ́lì eh, five minutes comic relief ládẹ fẹ́ lọ sí àárín program náà máa fi sí bẹ̀sẹ̀ máa ṣàṣe bíi thirty minutes náà máa edit ẹ̀ níjọ́ yẹn lọ́hùn eh, photographer mẹ́rin ni mo lọ búùkù lọ́dọ̀ ẹjọ́ o wọ́n fẹ́ sọ wa lórí tẹlifíṣàn ẹjọ́ ẹ bá mi yá o ẹjọ́ ẹ bá mi <laughs> yá o black and white nígbà pé a fẹ́ hàn nù tẹlifíṣàn fúngbà àkọ́kọ́ so láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí ní ṣe side attraction lórí tẹlifíṣàn kankan bàbá wa Jímọ̀jà Sàn tán ti léètì ń sìn kọ́lọ́mbà àfọ̀rùn kẹ́wọ̀n wọ́n wá wò ó pé ah, ó dàbí pé àárín àwọn àtàwọn pápá lòlò. Mm ó ti ń yẹ̀gẹ̀rẹ̀ mm, ńgbà yẹn mm, mm. àwọn yẹn wá kúrò náà wá wò ta náà lè fi replace yẹn náà wá ní wọ́n ń gbọ́ kìkì àwọn kan ní lẹ́sà o bàbá jimájà sàn àti kí ló bàbá yínká ẹ̀ sọ tó ń ṣe àwọn náà ń ṣe rẹ́kọ̀dù sàn ní ṣètì láríwájú adépọ̀jù ńgbà yẹn pẹ̀lú onígìtá kan lẹ́yìn. Sunny Adé wọ́n pè wọ́n ní Ṣẹ́gun Òòṣà hmm. àwọn mẹ́ta yẹn náà wá wá wá sí lẹ́sà hmm. tán wá kànfàásì wa pé ká máa bọ̀ ká jọ ká máa bá ń ṣe hmm. tẹlifíṣàn program bá a ṣe bẹ̀rẹ̀ weekly program pẹ̀lú Ajímájà Sunny nìbàdàn nìyẹn so láti bẹ̀ bàbá wa ẹ̀dá onílé ọlá wọ́n gbé ẹlẹ́mọ̀sọ travel wọ́n wá mú wa tá a lọ bá wọn ṣe Ìjẹ̀ṣà nínú ẹlẹ́mọ̀sọ. So, káàkiri orí stage so wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ló di pé bàbá àsálà àwọn náà ni wọ́n ní ìdí wa wọ́n fẹ́ lọ tọ́ àjọgbé igbe mẹ̀kúnnù ni mo rántí táìtù eré yẹn là gbé travel i think that was nineteen eighty five àgbé travel káàkiri nàìjíríà àti ilẹ̀ haúsá o àti ilẹ̀ east adémàdúgùrì kaduna zaria a máa ń ti ìlú kan dé ìlú kan ni. Mm bẹ́ẹ̀ náà la ṣe nígbà tá a wà lọ́dọ̀ ajímájàsán àgbétọ̀ káàkiri nàìjíríà káàkiri gbogbo nàìjíríà. ìbílẹ̀ ìdàgbà ẹ̀ kò sí pé ìlú kan lẹ̀ lè wọ̀ kò sí ah, pé èèyàn kan ń ṣe kan. ẹ mo rántí mánéjà wa ìgbà yẹn Rótìmí Ọmọnìtàn hmm. àti yìí hmm. ni mo wá ń fi ṣe yẹ̀yẹ́ pé ah ọkùnrin hmm. tá a bá ti pawó ìlú kan òun lọ́mọ ń wá ṣèèfù owó fọ́gà wa lé kí ló dẹ̀ ṣẹlẹ̀ hmm. ayé ọ̀làjú. wọ́n máa kó kúrò níbi tẹ́tí kó máa kó wá sí. wọn a kó wá yín tó ṣẹlẹ̀ ni pé a máa ya àwọn ọmọ ìsìn lẹ́nu pé só ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí hmm. báǹkì tó o bá ti open àkáǹtì gangan ní nàìjíríà ibẹ̀ náà nìkan ló ti lè operate ó bá àpawó ní kánò ibẹ̀ ló máa kó wá hmm. kò sí pé irú báǹkì yẹn wà ní kánò lọ sanwó síbẹ̀ so tá a bá ti ṣeré ní north wọ́n á wá síbàdàn wọ́n á wá sèfù owó ní báǹkì nìbàdàn àtúnjọ hmm. ìwà ní ní travel hmm. so gbogbo nǹkan àtijọ́ ló hmm. ti wá yàtọ̀ sí tìsìn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run so bá a sáàsì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ńláńlá ṣeré nìyẹn àwọn òjòládìpọ̀ abáwọn náà lọ tọ̀ káàkiri then à ń ya fíìmù gbà yẹn ó yàtọ̀ sí tìsìn yìí àwọn ọmọ ìsìn ní ìsìn bọ́n bá fẹ́ ya fíìmù wọ́n lè ya odindi fíìmù láàrin ìjọ mẹ́rin ṣùgbọ́n ìgbà tiwa bí ìgbà tán bá lè yàn án pilẹ̀ wèrè ni àkọ́kọ́ máa wà ń location gbogbo orin tán máa kọ nínú fíìmù yẹn gbogbo àwa tá a wà ń location la máa mọ̀ a máa jọ kọ a máa máa ṣe stage play fún ìlú tá a bá wà yẹn group kọ̀ọ̀kan máa máa bọ́ sórí stage tá a máa ṣeré fún lọ́fẹ̀ẹ́ fáwọn aráàlú tí wọ́n máa wù wọ́n gbogbo ìgbà yẹn àwọn ọ̀gá wa bàbá rẹ̀ èyí wù mí wọ́n wà láyé àìsò pẹ̀pẹ̀ adélọ gbogbo àwọn eléré ńláńláńlá yẹn tàjọ máa wà ní tọ́ọ̀bì òkè ó yá wa tán ní lòkésàn fíìmù gbà yẹn là lò oṣù méjì so àwàánú ọ̀pọ̀lọpọ̀ fíìmù ọ̀run mú ooru àwàánú ẹ̀ ìrèké oníbùdó àwàánú ẹ̀ ẹ̀fúnṣetán aníwúrà àwàánú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dẹdẹ dẹdẹ kò ní bàjẹ́ bàbá sẹ́ni kí mo nílé yìí mo kàn máa máa èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ lè bàbá ló máa ṣe torí iṣẹ́ iná ọ̀gá wa lọ́jẹ́ àmọ́ ẹni bọ́ ṣe ń mu ó ṣe bọ́bọ̀ bàbá ṣe wà láyé ìkáwá bá wọn aláfíbọ ni ká dì í tó ń jò tọrọ ká dì í mú hmm. àpọ́nlé tí ó yẹ ká fún wọn ká fún wọn àá sì fún iná bàbá bàbá ẹ sì wọn kàn lé bàbá mi ẹ ṣe bàbá ṣe mọ̀ pé ibi tẹ̀yìn ti yàtọ̀ ni pé ibi tẹ̀yìn ti yà ọmọ ń lò èdè pé ibi tẹ̀yìn blow sí ó pọ̀ eré tíátórì ìtàgé là ń sọ látàárọ̀ nsí tábàdàn ká máa sọ yẹn lómi ló máa kúrò ń bẹ̀ hmm. àmọ́ ó sì kú méjì tí mo fẹ́ gbé yín lọ hmm. ẹ̀yin sì ṣe MC dáadáa hmm. pé kẹ́ mọ́dé dùn ẹ̀ ṣe yẹn dáadáa ẹ dẹ̀ ṣiṣẹ́ lórí ń pé asọ̀rọ̀gbè rédíò náà mọ́ra wọn dáadáa báwo ni ti ní rédíò yẹn báwo ló ṣe wáyé torí ibi tí mò ń lọ rèé pé mi ò rò bí ẹnì kankan jẹ́ oníràwọ̀ kan nílùú ìsà tí tẹ̀ ń bá ṣe tẹ̀ ń bá ṣe àmọ́ kẹ́kẹ́ ká tó wá dáhùn yẹn orúkọ ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀pù yìí hmm. kí ló bí ibo ló ti wá. Eh, n tó bí ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù ni pé gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n ti ń ṣe àwàdà àfi fi bàbá kún orúkọ wọn bàbá sàlá <laughs> bàbá mèrò eh, mo á wo àwọn bàbá bàbá kí lèmi lè jẹ́ ó dà síf lèmi fẹ́ jẹ́ síf ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù kí ni ẹ̀rẹ̀kẹ́ èjìká ni ṣọ́ọ̀bù wà tó pọ́pùlà àwọn télọ̀ ń gbà yẹn àmọ́ àwọ̀ èjìká ni ṣọ́ọ̀bù táwọn ti ń pawó wà ókè hmm. ibo lèmi ti ń pawó hmm. ẹ̀rẹ̀kẹ́ ni bí mo ṣe mú orúkọ ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù yẹn hmm. tí mò ń jẹ nìyẹn tó dúró gbọ́n dẹ́ nípa pé èèyàn ń blow mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run eré àtàtì kọ́ blow eré jẹ́sítà mọ́ tíátà lápapọ̀ a máa ń wá sẹ́kọ̀ọ́ wá báwọn eléré ńláńlá ṣe jẹ́sítà lórí stéèjì mm. wọn like King Sunny Adé mm. Ebenezer Obey mm. eh, Barrister Kollington Délé Abíọ́dún and so on tá a máa ń ṣeré lórí stéèjì wọn Wáìkè Àjàó àti bẹ́ẹ̀ tí àbámakósa a wá wò ó pé òkè kí la máa ṣe ní tẹlifíṣàn a wá lọ fún jẹ́sítà wa tá kàn máa ń ṣe comic relief so a ti ní producer kan nìbàdàn tó já wọn lọ́kọ́ jẹ́ producer wa mrs sadilana gbogbo àwọn ọ̀gá ọ̀gá ní NTA wọn a máa ti gbọ́ orúkọ ẹ pé àwọn àgbà àwọn gbalagbà so gbàtà tún wá dé NTA seven yẹn àrídìpọ́n ti gbé wọn wá sí NTA seven láti NTA Ìbàdàn àwa wá bàbá wa Ṣọlá Onífádé àbáwọn náà pàdé ńbẹ̀ àwọn Ìjẹ̀ṣà bíi tiwa pọ̀ ńbẹ̀. Mm náà wá bí wá pé ṣé jẹ́sítà nìkan la lè ṣe ni sáà lè ṣe tíátà la ní tíátà gan là ń ṣe akàn yọ jẹ́sítà nu tíátà ni nọ́mbà ní kọ́mẹ́dì kínní kan wà program kan wà thirty minutes tó jẹ́ station program bẹ̀ẹ̀ tàwọn tó ń bá wọn ṣe hmm. àwọn bàbá mèrò wọn lọ tọ̀. Hmm àwọn téèpù wọn àwọn ti lò lò lò ẹ̀dẹ̀ mọ̀ gbà yẹn kò sí fóònù tán fi máa béèrè ìgbà wo náà fẹ́ dé àbí nǹkan ìjọ tán bá tó rí wa náà náà rí wa so bá a sì ní a lè ṣe dírámà bá a sì rìkọ́ọ̀dù bíi mẹ́ta mẹ́rin fún wọn jọ yẹn nìyẹn a eré tún rèé àwa tún wá kí ẹ pákéjì bọ́ hmm. tá à ń jó. Mm so pẹ̀lú kọ́mẹ́dì àìmúra kọ́mẹ́dì àjò ẹ̀rẹ́kẹ́mà ti dé àríyá jesters alájẹjúre ò àríyá jesters àwọn ijó tó wà ń ta ń gbà yẹn àwa wá ń jó break dance tí máa jó báyìí máa jó báyìí ń bá táàpù èkejì mi máa gan pa òun náà àtúnbẹ̀rẹ̀ ijó yẹn àjò títí alájẹjù ajẹ́ǹdímọ́lẹ̀ lámà lọ báyìí so àwọn ijó yẹn ó wá jẹ́ kí kọ́mẹ́dì ìgbà yẹn kó yàtọ̀ pátápátá. Mm. Hmm. so àbúlò hmm. láti bẹ̀rẹ̀ tó jẹ́ pé eré wa hmm. àwọn èèyàn ń pè wò ni tán máa máa tá ó bá ti tó táìmù ẹ̀rín kẹmúyẹ tó bá ti tó táìmù yẹn àwọn èèyàn máa lọ di tẹ́lì lọ ibẹ̀ la ti kọ́ blo bẹ́ẹ̀ mo ń gẹ́ bí mo ṣe máa ń wo ọjọ́ iwájú pé kéèyàn má dúró lójú kan. Mm àìfẹ́ dúró lójú kan ni òjá dúró ń di tíátà nìkan mm. la fi fi jẹ́stà sí la fi ń blow ń di jẹ́stà ńgbò yàtà tún ṣe ah, rédíò program mm. àti Ìbàdàn láti mm. ń ṣe bí comic relief yẹn ní rédíò Nàìjíríà ń bàdàn so ńgbà tún á wà lẹ́kọ̀ọ́ ah, ó dáa ká lọ rédíò eh, àwọn friends wa tán bá ní program a máa ṣe bí five minutes fún wọn ńgbò yá ló di ẹja àjọ máa ṣe la bẹ̀rẹ̀ sí ní jọ ṣe àwọn tí mo lè ní àjọ bẹ̀rẹ̀ sí bára wa ṣe bíi Kọ́ládé Àlàbí tí wọ́n wà lóye Òṣogbo ń sìn à ń bára wa ṣe Táíwò Akínsọlá ọmọ bàbá wòlíì nílàsà ìyẹn gangan ló mú mi wọ hmm. wọ rédíò Nàìjíríà tìrì hmm. nígbà yẹn hmm. tá a jọ ń ṣe programu ṣe programu àti ọmọ Nàìjà nǹkan kan ń gbò ya. Hmm ó di kémi náà máa dá programu tara mi ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí. bí ọdún wo lẹ bẹ̀rẹ̀ rédíò yìí sà tẹ́ bá rántí bí ọdún wo ni tẹ́ bá lè bẹ̀rẹ̀ rédíò. gẹ́gẹ́ mo ṣe sọ mo ti bẹ̀rẹ̀ láti Ìbàdàn bẹ́ẹ̀ fúlẹ̀ pé ti tara mi hmm. tá ní ká máa sí sísìn over thirty years hmm. sí ìgbà tá a wà yìí hmm. I think around eighty three eighty four or so ni sísìn. Mm láti bẹ̀rẹ̀ rédíò program títí tí tọ́lọ́n fi ní òkè àwọn eléyìí o kọ́lọ́n túnbọ̀ máa gbé mi lọ gbé mm. mi àtàlájẹjù ṣe wà mm. àjọ límìtì. Mm ṣíṣe wa sórí jẹ́sítà àti tíátà bẹ́ẹ̀ mi lèmi ń fi àfikún yẹn kún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. báwo ni program rédíò ń gbà yẹn ṣé wọ́n ń pèsè wọ́n ń pọ́n ń pọ́n ni ṣé wọ́n ń pèlè báwo ni kí ni ìyàtọ̀ tiẹ̀ pẹ̀lú ti ti sin rédíò program gbà yẹn. àti rédíò hmm. àti tẹlifíṣàn hmm. in fact a bá ń sọ hmm. àwọn ọmọ ìsìn ó yẹ kán máa ronú pé sòṣẹlẹ̀ rí sá à ń gbowó ní tẹlifíṣàn tẹ́lẹ̀ ni. Mm a bá ṣe wọn máa sanwó fún wa hmm. station máa sanwó hmm. bá ṣe wọn máa sanwó fún wa hmm. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lóyún gbogbo ẹ̀ yí padà ló di pé àfi ká sanwó kára airtime ló di gbogbo ẹ̀ dà bó ṣe dà lọ́jọ́ tèmi bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi máa ń sọ fáwọn èèyàn pé tí èèyàn bá bá ìgbà yìí wọ́n máa lolúwẹ̀ mọ́ gbà ni so bá a ti ń bá àwọn àgbààgbà wa ṣe látún bá àwọn ọmọdé ìsìn ṣe. kódà n bá ń dàpara ń sìn fáwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìsìn the boy ń pè mí màá lé mi the boy wọn á bá máa rẹ́rìn wọ́n fi mí ṣe ẹ̀yẹ́ ni èmi náà mọ̀ ọ́ àbífà gbọ̀rọ̀ á ní ẹ̀ wọ́n tẹ̀ ẹ́ mba tán bá ní the boy mà ń yẹ ẹsẹ mi nìyẹn the boy èmi àbífagbọra ah, ni wọ́n tàn ẹ ọ bá ní ọkùnrin dé òun tan rẹ ni ọkùnrin ń lọ bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ mm, Ọlọ́run à ń bá gbà yìí ni wọ́n sì lò wá mọ́ gbà. bàbá mi ọ̀pọ̀lọpọ̀ mi rò pé oníràwọ̀ kan wà tá a bá ń Hmm. kan wà tí ẹ kí bóyá ẹ̀yin ò tẹ̀ tẹ̀ǹtẹ̀ mọ̀ rárá kí bóyá tẹ̀ǹtẹ̀ bá ló gbà hmm. ṣó wà ṣá ẹ bá mi dádó kan ẹ ti dárò ẹ tún bá mi. kì í solórin nìkan ṣe rí àǹfààní iṣẹ́ táwa ń ṣe yìí hmm. tó ti gbé wa dé ibi tó ti gbé wa dé mo láyọ̀ láti sọ pé ìjọ tínú mi kọ́ dùn jù lọ́jọ́ tí a ṣeré fún Babangida. Mm head of state tí wọ́n sin ẹgbin station ní ìkòròdú hmm. babangida joko báyìí rilwan lukman hmm. ni minister for petroleum àbí nǹkan nígbà yẹn bàbá wa raji rasaki ni gómìnà lagos state nígbà yẹn sójà ń rọ̀ bí àdán lórí igi everywhere lórí mọ́tò tán pè wá pé agbowó lọ sí rẹ́ńbẹ́ ni. Hmm tán pè wá àwọn tá a fẹ́ kó dá wa lára yá ń sìn hmm. ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù àtàlájẹjù hmm. ah tí mo dẹ́rìn pa head of state dẹ́rìn pa governor àti minister àti go inú mi dùn hmm. lára ibi tá a ti meet àwọn èèyàn ńláńlá nìyẹn àìmọye governors tá a ti meet lẹ́yìn yẹn governor Oyinlọ́lá mo ní bẹ́ẹ̀ ṣe jẹ́ sójà yìí o sójà ni wọ́n gbà yẹn mo ní ẹ̀ bá èmi lọ́wọ́ o governor sick ẹ ọwọ́ tẹ ẹ bá bà mí ẹ mọ̀ fọ ọwọ́ yẹn o ẹ mọ̀ fọ o kẹ mọ̀ fi jẹun ẹ tọ́jú ẹ ni o pé ẹ ti bọ star lọ́wọ́ tán rẹ̀ nígbà yẹn dìde tán bà mí lọ́wọ́ tán sí àìmọye governors ṣe wá rí ti eléré ẹ̀yìn kò ló ń kà like baba Kingston ní adé mo rántí ijọ́ kan tí mo tún wá ń ronú ọjọ́ yẹn sí dáadáa hmm. a pàdé níbì kan ibẹ̀ yẹn small hotel ní bóyá àwọn lọ máa ń táìpù orin wọn sórí kọ̀ǹpútà bí nǹkan wọ́n wá jókòó wọn kọjú sí ògiri bí èmi ṣe wá wọ ibẹ̀ ibẹ̀ codec kínní ni hmm. wọ́n á rí mánéjà wọn àánà lọ máa ń kọ oh, script program wa hmm. so ibẹ̀ yẹn jẹ́ hidden place tí ò ní sáriwo mo kàn rí mánéjà ni mo bá ah bóun ni èwo ló wá sí ló wá ní chiama chiama wọ́n dá jòkó ni tán gbé kọ̀ǹpútà síwájú mo á lọ ẹ̀gbẹ́ wọn mo bá jòkó ń bá sí báyìí ah, wọ́n á wò pé ta ló lè wá nígbà wọn wẹ́gbẹ́ bá ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù so pé Sànní Adémọ̀mí to that level hmm. bẹ́ẹ̀ èèyàn hundred wà kàn ń Sànní hmm. dá mi mọ̀ hmm. òbí commander wọ́n dá mi mọ̀ eh, Alhaji Kollington Àyìnlá eh, Alhaji Barrister gbogbo wọn mọ lápárá tí mò ń dá sí irú Alhaji Barrister kọ́lọ̀ fọ́ọ̀mù. àrí fọ́tò yín kan wà bẹ́ẹ̀ tó tó wú àpá ta yọ̀ǹgì gan-an àwọn yọ̀ǹgì àwa náà yọ̀ǹgì gbà yẹn. àpárá ò lè máa ń dá irọ́ ọmọ dápara sí wọn gbà ń rí wa ah, ah ní park ní lọ́jọ́ yẹn ah ẹ o ah ẹ̀rẹ̀kẹ́ni shop alájẹjù ẹ pẹ̀lẹ́ àwọn ìyàwó mi kọ́ àtọmọ mo níṣẹ́ rí wọn láàárọ̀ ìnìṣà kẹ́ tó jáde nílé wọn láwọn wo nìyẹn mo lẹ́ẹ̀ béèrè ìyàwó àtọmọ yín lọ́wọ́ mi wọ́n rẹ́rìn wọn fẹ́ lè máa yí lẹ̀lẹ̀ so lára àwọn àjọṣepọ̀ irú òbí kọ̀mándà bàbá Miliki ẹ̀ ń jọ́ tí Sanni Adé ń ṣe wedding fọmọ ní Ondo tá a débẹ̀ mo wá ní ẹ wo àwọn eléré yìí o tán bá rí i ṣe wọn á wọ studio wọn á sọ fáyé tó bá tún jẹ́ pé nǹkan sáfẹ́rẹ́ wọn á wọ studio mo ní àgàgà òbí kọ̀mọ̀dà tán jókòó mo ní wọ́n ń parọ́ mo nígbà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ eré mo náà wá ń filẹ̀ lọ̀ wọ́n pé òbí ilẹ̀ wà ń báyìí kó wára o ẹ mọ́tò kan wà o bẹ̀ wọ́n rówó ra wọ́n bá wọ studio náà àràǹbá dá owó jẹ o owó o àpèkánú kó mo ní gbòòwò dẹ̀ẹ̀dẹ̀ wọn kò rí ọlọ́run mọ́ra wọ́n tún wọ studio wọ́n ṣe àwo sikisiki máa mi owó wọlé dé owó owó lè ṣe ohun gbogbo so oníkàlùkù wọn ló ní ààyè hmm. so tí n bá fẹ́ pè sàn ní màá ní hmm. ẹ̀yìn gbogbo èèyàn náà máa ń respect wọn ń respect eléré hmm. ṣé ká máa pe pè yín ní bọ̀dá sàn ní adé ni hmm. kò ṣeé sọ àbí bàbá sàn ní adé hmm. orúkọ náà là á làmọ̀ yín lórí hmm. sàn ní adé ni sàn ní adé ń jẹ́ òye gbogbo àwọn àpárá bẹ́ẹ̀ tá a máa ń bára wa dá a lóore ọ̀fẹ́ àti mọ̀pọ̀lọpọ̀ eléré bàbá lìgálímù káíbà ti rí lórí stéèjì wọn rí bàbá wa èké dáìrò àdáadáadáa tá a ti rí lórí stéèjì wọn rí wọn mọ̀ mí mo mọ̀ wọn máa ń lọ wọn ní wúrà ọlá ní Mùṣín máa ń wá wọn lọ máa ń ṣe àjọsọ jẹsà síra àjọsẹ mm. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa bàbá sàlá mm. ngbọ̀n wà láyé àmọ́ra dáadáa mm. gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá eléré yẹn bàbá wa àìsò pẹ̀pẹ̀ wọ́n wá sílé ọ̀dọ̀ mi rí ní Mùṣín tá a bá mi ṣeré tán ṣe Jimoh Aliu gbogbo ẹ wo bàbá o kọlọ́ndó padà fẹ́ntọ́ mọ̀ náà. bàbá o àmín àmín <laughs> bàbá o ṣẹ́rí bàbá ṣe mu mm. àgbà ọ̀jẹ̀ ni bàbá ṣẹ́rí bá ṣe mu irú àwọn bàbá wa yìí kò yẹ ká tẹ ìsọpá tẹ fẹ́ àwọn ọ̀dọ́ yẹ ká máa bọ́wọ́ ni torí kò sí nǹkan tá a fẹ́ ṣe ń sìn. àwọn kan tún ní tìjú ń gbòòrò wọn bá tún rí wa ah bàbá o ẹ̀yin ti pẹ́ wọn tún jáwó lára wa ń gbòòbá yá màá ní ẹ wá ń bì ẹ̀yin gan ló dẹ̀ yẹ kẹ́ máa fún wa láti before the age of twenty là ń ti ń fáwọn ọmọ ta lówó ta hmm. ah, kí ni age wa ń sìn. ọmọ tá ti wà ń gbogbo ẹ̀ ní ìsàn ah. ọmọ tá ti wà ń gbogbo ẹ̀. ọ̀rá ìsàlà ń pè wọ́n gbà yẹn wà á oníṣàn ní adé kórìí máa ṣe mí lọ́ra ìsàfẹ́gbẹ́ mi hmm. orí mi máa jẹ̀ǹsì wọ́n wá jayé hmm. ẹ̀dá mi dákun ò jẹ́ ń rí ṣe ọ̀rá ìsà ti wa tá a mọ́ra wa tá a ṣe àwọn lè ṣùgbà yẹn a máa yọ tiwọn sọ́tọ̀ ni torí ẹ mọ̀ alẹ́ ni pati ń gbà yẹn hmm. a máa máa rìn ìgbà táì ní mọ́tò a máa máa rìn ìṣẹ̀ káàkiri hmm. mo fi kò sílùú tí a ti ń ṣe jẹ́sà tá a mọ̀ lù dáadáa hmm. èkó yìí mo mọ̀ tinú tó de èkó yìí dé sàlẹ̀ èkó dé tàfájì dé nǹkan kan Sùúrùlérè everywhere Bàrígà a máa máa rìn ìṣẹ̀ lóru ni ewu ọ̀pọ̀ ń ta báyìí ńgbà yẹn kò séwu a máa lọ tiẹ̀ oníkálukú a máa lọ tiẹ̀ kábúkábú wà gbàtà tún ní mọ́tò a máa ti pàtí kan dé míì bẹ̀ẹ̀ta dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àánú la rí gbà oore ọ̀fẹ́ ńlá la rí gbà. ẹ ṣe bàbá dúpẹ́ lọ́wọ́ yín nǹkan tó mímí máa gbádùn mọ̀ kọ́ńtà ara alẹ́ báyìí wọ́n ti mm. máa rẹ́rìn lọ́nà pé bàbá rèé òní bàjẹ́ bàbá mi bàbá kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ pé ẹ ti ń torí àti ń sọ látàrọ gbọ̀n ń dùn a níjọ̀kọ̀ tí ẹ pé ẹ tẹ̀ wá wò pé iṣẹ́ tí mò ń ṣe yìí náà pé kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ dà fẹ́ bá inú jẹ́ díẹ̀ o àbẹ̀wò pé Ah, nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn báyìí ah, nǹkan báyìí báyìí bàbá jẹ́ ká rẹ́wọ̀n nǹkan méjì mẹ́ta dìmú lára àwọn ìgbésí ayé níbi tó ti kú díẹ̀ ká tó sọ. ìgbà tá à ń ṣe stage káàkiri yẹn ni mo ti fẹ́ wà discourage ọlọ́run ló ní ká ti tètè mú jesta wọ otherwise mo rí tíátà àgbà yẹn nírì pé nírì ìranù because àwọn òbí wa àgbà yẹn náà wọn tiẹ̀ ohun tíátà wọn tiẹ̀ ń fẹ́ gbọ́ wa ṣe tí pé lọ ṣe tíátà. Mm màmá àti tèmi mú aṣọ patí báyìí tán fẹ́ lọ patí náà a gbọ́ pé mo fẹ́ wá ṣeré ń bẹ̀ màmá mi ò lọ hmm. wọ́n wá sọ̀rọ̀ kan jọ yẹn ní èdè ìjẹ̀ṣà màmá mi ní wọ́n fojú ọ̀nà ìràṣẹ̀nu ara ẹni pé èèyàn kì í fojú ara ẹ̀ rí waste product yẹn lóòótọ́ torí pé ẹ fẹ́ wá ṣeré ń bẹ̀ ṣeré ń bẹ̀ pé mo fẹ́ wá ṣàgbé níbi táwọn lọ wọn á máa náwó sí pé wọ́n ọmọ ẹ̀ ni wọ́n ṣe lọ bẹ́ẹ̀ tí ń gbà tá a dẹ́rìn pa àwọn èèyàn táwọn èèyàn máa padà dé ilé wọ́n á ń pèsè mọ́mí gan mọ́mí mi pé ah ọmọ rẹ ó kutú lónìí o ah ọmọ rẹ ti lọ o ẹ eh, ó ṣeré fún wa inú wa dùn o ìgbà yẹn ibi tí o fẹ́ẹ́ dàbí pé ǹjẹ́ àní padà nígbà tá à ń gbé tọ̀ káàkiri hmm. lẹ́yìn ọ̀gá wa àní pawó hmm. àní rówó gidi gbà hmm. owó tí wọ́n bá pa ń lu ìtàn bá ní wọ́n pawó òun náà máa fi rọ́ gbèsè bòmíì àìmọye ìlú tó jẹ́ a máa sá lọ ni tójú bá ìdájí la máa ọ́ọ̀lù la máa ta títí náà la máa sùn tílẹ̀ bá ti mọ́ àwa ní stáàtì mọ́tò ọ̀gá wa ní kan ti mọ́tò àti mọ́tò àti lọ kan tó a máa lé mọ́tò mú kátó sáná sí mọ́tò àìmọye àwọn àgbààgbà ohun tíátà tó bá ìwà láyé wọn lè búra pé àwọn ìlú tán jẹ́ wọ́ọ̀lù sí jẹ́ gbogbo ẹ̀sìn lọ rẹpẹtẹ tó ìgbà yẹn mo á wò pé ìranù wo là ń ṣe ìgbà yẹn ló jẹ́ pé mo fẹ́ wà discourage hmm. but ǹgbẹ́ ọlọ́run ti ní kí ká fi jester mọ́ gbélẹ́gbẹ̀ẹ́ à ń rówó àfikán hmm. mọ́ ṣe pàtí à ń rówó wọ́n pè wá wọ́n pè wá àdébẹ̀ àṣeré hmm. ìgbà yẹn a ní ìdí àwúre kọ́nsà pè wá sórí stage ni tán bá ti pè wá báyìí àwọn tó ń pawó bíi tiwa tó jó ní side attraction gbà yẹn kò kò ẹ tó bá ní òun méèkì ẹ tó wà ńgbà yẹn kó challenge mi kó bọ́ta kó sọ kó hmm, sí nígbà yẹn tá à ń hmm. ṣe side attraction hmm. bí gbogbo ní tíátà nàìjíríà bá fẹ́ ṣe nǹkan báyìí bóyá national theatre ìgbà tí bàbá Ògúndé kú nǹkan kan àwa ni apanilẹ́rìn tán ń lò tá à ń rí nìkan gbogbo ìgbà yẹn so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá a sá padà ńgbà yẹn ẹ ṣe bàbá tó ló ṣe pàtàkì náà ká ah, tún rí oh, àwọn nǹkan méjì mẹ́ta dìmú bí ó ṣe lọ ń gbà yẹn náà mm, bàbá mi ẹ ṣe bàbá torí kò kò tí ju ọjọ́ mélòó kan sẹ́yìn tí kan náà wọn hmm, tó bá ń sọ pé ọba ilẹ̀ Yorùbá mm. eh, tí wọ́n fi ayé lẹ̀ mm. eh, kọ́nà bá fọ̀nù kẹ́wọn eh, ikú bàbá yèyé. ok ah, ó dáa bẹ́ẹ̀ ṣe la ikú bàbá bẹ́ẹ̀ ni tọrọ bá a sọ òun wọ́n wàjà olùbàdàn wọ́n wàjà aláàfin ọ̀yọ́ wọ́n wàjà. kọ́nà bá fọ̀rọ̀ kẹ́ gbogbo wọn àmọ́ nígbà tí a wọlé bí a rí i pé mo rí fọ́tò ẹ̀yìn àti aláàfin ọ̀yọ́ ọba tó ṣe ẹ̀ kábíyèsí kú bàbá yèyé. mo wò ó pé ṣé ẹ̀rẹ̀kẹ́ni ṣọ́ọ̀bù tún ẹ tún mọ àwọn ọba náà mọ́ra wọn náà tó bá dẹ̀ pé ẹ bá mi sọ díẹ̀ tí mo rí ẹ̀. olùbàdàn àná hmm. bàbá wa Hmm tí wọ́n lọ sinmi láyà Olódùmarè mo mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ mí dáadáa kódà iléeṣẹ́ wọn gan ló ń gbé àwo mi jáde so Aláàfin Ọ̀yọ́ bàbá a máa ń lọ ọ̀dọ̀ wọn ní Ọ̀yọ́ Aláàfin tá a máa lọ kí wọn a máa sọ̀rọ̀ a máa sọ ìtàn pẹ̀lú bàbá àwọn dẹ̀ wá láìkí mi ìjọ tínú mi dùn sí wọn jù ní àkàndé Ọ̀yọ́ nígbà tán fi. Eh, ọ̀túnba Gani Adams jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tá ọ̀yọ́ bí kábíyèsí ṣe rí mi òyìnbó náà fi sọ̀rọ̀ oh, I saw your interview on television mm. oh, I really enjoy it keep mm. it up mm. I love it hmm. ah inú mi dùn hmm. pé ọba aláàfin wọn tún ní time hmm. láti wo program mi wọ́n dẹ̀ interview mi wọ́n dẹ̀ tún so. Uh, Baba, baba wa gidi ni wọn mi ò ń jìnnà sí wọn ìyá alẹ́kótó tán jẹ́ bí worst first wife wọn màmá mọ̀ mí dáadáa gbogbo wọn àfihàn à ń ṣe rírí bẹ́ẹ̀ àrẹ́sẹ̀ pani kọ́lọ́mbà àfọ̀rùnkẹ́ baba. Mm -hmm lẹ́kọ̀ọ́ wa ń bí nǹkan àwọn báwo ṣé ó náà wọn bẹ èkó wa kankan tí ká tún débẹ̀ èkó nìkan kọ́ ṣé bí mo joyè hmm. mo joyè nífẹ̀wàrà hmm. yàtọ̀ táwọn oyè tí mo máa ń fira mi jẹ hmm. nípínlẹ̀ ọ̀ṣun ìfẹ̀wàrà precisely wọ́n fi mí èmi ni amúlùdùn ti ilẹ̀ ti fẹ̀wàrà lábẹ́ kábíyèsí ọba ẹsẹ̀ káyà ọ̀gọ̀gọ́ kejì ọba fẹ̀wàrà ibẹ̀ mo ti jẹ́ amúlùdùn ọ̀pọ̀lọpọ̀ ọba nílùú èkó ń bí lamọ́ra wa olúmuṣin kábíyèsí wa ọba ilérù bàbá mi náà jẹ́ ọba fata ìràwọ̀ káwọn náà tó dolóògbé bàbá mi náà jẹ́ onígbàkọ onírèdè ọ̀fìgbà àbí gbogbo àwọn ọba ọba ọba bẹ́ẹ̀ wà tó jẹ́ pé bàbá wa ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni pàápàá ọba ìlú kábíyèsí dr gabriel adékúnlé àròmọláràn wọn fi wá ṣeré o kódà wọn máa ń sẹ́ndì greeting card sí wa ní ending of year láti kí wa táwọn tó ń pín lẹ́tà máa dìídì mú wa pé greeting from from the palace of ọwọ́ òbòkun of Ìjẹ̀ṣàland so táwọn náà tún recognize wa àtàwọn ọba míì lọ́tún lọ́sì bẹ́ẹ̀ adúpẹ́ púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣẹ́ni ibi tí bàbá ti yà ọ̀pọ̀lọpọ̀ ibi tí bàbá ti yà sí àti yà sí gbogbo àwọn ní orí orí ìtàgé àti wà lọ́dọ̀ àwọn lọ́ba lọ́ba àti wà lọ́dọ̀ àwọn lórí ibo la fẹ́ yà sí àwọn bàbá wa èèyàn ńlá ńlá ńlá. tí sọ̀rọ̀sọ̀rọ̀ náà hmm. tí sọ̀rọ̀sọ̀rọ̀ náà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. pé abadé lẹ́vù tí mo fi jẹ́ ìkan nínú hmm. national executive fiban ní nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nufib là ń pè ká tó yí sí FIBAN, mm. Freelance and Independent mm. Broadcasters mm. Association of Nigeria, tí mo jẹ́ eh, national treasurer wọn former ni o tẹ́lẹ̀ ni o so tá a fi bá dé àyè yẹn nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe bàbá ṣe tún mu bàbá tún sáré wọn tún sáré rẹ yẹn náà sí àdúgbò lọ́rọ̀ bàbá máa ń fẹ́ torí àwọn ọ̀dọ́ tó ń wà ń bí ṣé mo kí n tó àgbààgbà ní ètè máa ń fẹ́ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ bàbá ṣe rántí mọ́tò tẹ kọ́kọ́ rà. Ah, ah, mo rántí kódà mo rántí nọ́mbà raiti ni. raiti níbo eh, ni. ìbàdàn ni hmm. kọ́tà ni mo máa ń wò ó wà. kí lẹ máa ń wò ó wà. Eh, ni mo fi ń géèjì bí mo wà lọ ford cortina ni mo kọ́ hmm. kwc eleven ni nọmba mọ́tò yẹn nígbà yẹn. mọ́tò ò ní ẹ̀mí yẹn. Ford Cortina Ford Cortina Cortina. sọ nílẹ̀kùn mẹ́rin ni. ẹ ẹ nílẹ̀kùn ni. lọ́dún wo ni ẹ sà. eighty eighty one eighty two hmm. eh, around eighty one eighty two. ẹ rántí ẹ rántí bí bí iye tẹ rà yẹn ṣé tuntun ni ṣálò kò ní ni. ọ̀rọ̀ ah, mọ̀ àlòkù ni Ya bi seven hundred naira mo ń gbà yẹn. ìbàdàn lẹ ti ń gbà yẹn. ìbàdàn gbé kúrò ń rárá àbí ṣó dé kọ àbí ṣó dé lẹsẹ. kò kò kò mi ò gbé kúrò ń bàdàn. ìgboro ìbàdàn náà mo ti ń hmm. eh, eh, ọmọ òkèlè àkọ́bù ni tí hmm. ọbẹ̀ hmm. so first mọ̀tò mi gbà yẹn nìyẹn eh, ẹ̀yẹn mo Kawasaki hundred hmm. machine hmm. tó gbẹ burúkú four hundred naira. Hmm. lẹ́yìn tí wọ́n kọ́ ló mọ́tò machine lẹ́wọ́ padà rà kí ló dé tẹ́ ṣe padà sórí machine. ẹ ìyẹn máa máa wà fásità láti lọ gbá lọ àwo bùkátà mọ́tò yẹn pọ̀ láti bẹ̀rẹ̀ mo ti gbéra tí mi ń rìn sẹ̀ mọ́ ká tó sẹ̀ wá máa ra àwọn mọ́tò kónkóló kan tí mo kọ kíní sí lára austerity car yẹn. Mm. mm kí náà korúkọ mọ́tò yẹn kónkóló báyìí ni hmm. nígbà yẹn hmm. eh, ẹ̀yìn yẹn irọ́ mi ìrántí orúkọ ẹ̀ dáadáa mọ́ bẹ̀ tí hmm. àwọn tó mọ̀ wá ń gbà yẹn àtún àsìkò yẹn láti austerity gbàgbóró látún kọ austerity kàzí lára so mo nìkan èkejì mi alájẹjù náà nìkan gbà yẹn eh, ṣé mr mr bisk kìnnìkan kónkóló báyìí ni sá nígbà yẹn. ẹ ṣe bàbá bàbá nígbà tẹ bẹ̀rẹ̀ sí gbowó tó bẹ̀rẹ̀ sí fi owó pè yín nígbà tẹ ń ṣe jẹ́sítà kankan mọ́ra wọn bèbè bí èlò tọ́wọ́ lọ́ fi ń pè yín gbà yẹn tẹ bá rántí sá. ọmọ dàbí ara ọmọ sẹ́hùn two hundred naira three hundred náà fi ń pè wá àfi gìrì lọ́lọ́run gbé wa pàdé ẹnìkan mo forúkọ ògbò wọn láti rí èèyàn ńlá ní níjẹ̀bú òde lónìkan bò ń wá wa lọ náà dẹ̀ wá wa lọ. Mm ni mo bá fi bá wọn ṣeré wò pé five thousand là ń gbà hmm. wọn ní èèyàn ńlá ni kò tiẹ̀ ná. láti three hundred naira. ẹ ẹ bá ti dọ̀là kí n wá gbà mo bá gbé báàgì tí màá fi gbowó hmm. torówó yẹn tóbi lójú mi hmm. náà dẹ̀ san five thousand naira fún wa. ah mo ń wọ̀ tún wò sí ni àbọ̀n máa pè mí padà <laughs> àbí báwo la fi gba five thousand naira nírọ̀dún yẹn lọ́hùn-ún ibẹ̀ yẹn ọ̀dọ̀ wọn láti kọ́ míìtì eh, late no àti kọ́ míìtì late ti FMKO Abiola ń bì kan nígbà tí wọ́n pe obìnrin kan ní Mona Fini tó ṣe rẹ́kọ̀dù kan tó pè wá káwá báwọn ṣe lọ́ńchìn tó kọrin eh, ẹni máa bímọ dandan ni dandan kó yọ ọ̀fọ́ lọ́mọ ìjó ọlọ́mọ àtàtà pamọ́ lómi pambo toríbótó ọlọ́mọ ló láyé o so àwa lọ́ọ́ bá ṣe lọ́ǹchì yẹn ẹ̀bẹ̀ láti kọ́ pàdé Abíọ́lá hmm. bẹ́ẹ̀ tí bí ó ní five thousand naira yìí láti wá ráyè tẹ́tẹ́ pẹ̀lú wọn hmm. tí mo ti àwàdà bọ́lẹ̀ hmm. mo mú amánsó asọmọ́rùn gbà yẹn aláfi ṣe táì mo so mọ́ nǹkan mo ní mo ti pokùnso sí MKO lọ́rùn o <laughs> bàbá gbowó gidi jáde ńgbà yẹn wọ́n gbowó fún wa hmm. àwọn pẹ̀lú màmá wa Simbi Abiola wọ́n wà láyé ńgbà yẹn hmm. tàbá ni àfẹ́bá àṣetán àfẹ́bá bàbá ya fọ́tò hmm. màmá bá tún yẹ ah, bá bàbá yín ya fọ́tò ah màmá pẹ̀lú yín la gbọ́dọ̀ jọ ya ah lájọ ya fọ́tò pẹ̀lú ẹ̀kẹ́ o Abiola gbàtà àwọn fámìlì mi rí fọ́tò wọn ni yéè Abiola ilé ayé lẹ ti pàdé wọn àbọ̀rùn mọ́ ní ibi tí sẹ́yìn tó gbéyàn dé nìyẹn eh, lẹ́jẹ̀ lẹ́jẹ̀ bàbá nìyẹn kò ní gbàjẹ́ bàbá mi eh, a lè máa mú lọ bẹ́ẹ̀ ọmọ bá gidi lélẹ̀ a lè máa mú lọ bẹ́ẹ̀ ọmọ bá ti ṣiṣẹ́ ta a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbẹ ṣì wà láyé ẹ wà láyé bàbá fún ọ̀tá wa bá fẹ́ ṣiṣẹ́ ìtòdì kò síbi tẹ̀yìn ò wọlé sí ẹ hmm. wọlé sí tíátà ẹ wọlé sí MC ẹ wọ tí wọlé sórin mọ́ ogun ẹ̀ torí jẹ́sà ń kọ́ náà ṣùgbọ́n n ẹ rí i pé ń sìn tí mò ń sọ mò ń sọ àwọn ọ̀gá mi mo sọ ẹni tí mo kọ́ tíátà lọ́dọ̀ ẹ̀ lọ́lí fúnkì wọ́n sì wà láyé ní èní tá à ń rìkọ́ọ̀dù kọ́lọ̀njẹ́ kẹ́mi wọn gùn mo dárúkọ ọ̀gá mi bẹ́ẹ̀ tọpọlọpọ̀ nínú àwọn èèyàn wa wọn fẹ́ kán mọ̀ pé àwọn kọ́ṣẹ́ lọ́ndà èèyàn àwọn èèyàn náà kọ́ṣẹ́ lọ́ndà mi àwọn náà ò lè fi bò hmm. like late. Uh, síkírù adésínà àràkàngúdù lára àwọn ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ni hmm. ah, eh, àwọn míì wà tán jẹ́sẹ̀ tiẹ̀ o hmm. bẹ̀tẹ̀ tó lókìkí hmm. nínú wọn nìyẹn lára àwọn ni lábísí ayaba tó kọ́ṣẹ́ lọ́dọ̀ mi lónìí tá à ń rìkọ́ọ̀dù yìí ó wà lamẹ́ríkà láti 2016 títí di òní tá a wà ní tá à ń rìkọ́ọ̀dù yìí amẹ́ríkà ló ìwà tó dẹ̀ ń ṣe dáadáa tó ń fi mí proud pé ọ̀gá òun ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù ni lára wọn ni ọlábànjí ọmọyẹyẹ bàbá dùgbẹ̀ tó tún kọrin sìn òun ló ń ṣe sọkúdalẹ́ tó máa ń sọ̀rọ̀ bíi dẹ̀jọ́ tún fúlù dẹ̀jọ́ gan fẹ́ bínú nígbà tó gbọ́ pé ẹnìkan sọ̀rọ̀ bíi tòun bẹ́ẹ̀ táwọn àgbààgbà òṣèré bíi tiẹ̀ náà rémi tọfin kankan lájọjù kó láàyè pé you are as good as your last program táyé bá sì ń gbọ́ ẹ wọ́n mọ̀ pé ah ẹni rè so tán bá ń gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ bíi tiẹ̀ kò sí bí wọ́n ṣe ní máa rántí ẹ so plus ló jẹ́ fún ẹ ó jẹ́ kí inú ọmọ ìdẹ̀jọ yẹn dùn àjọjọ́ rẹ ni tó fi kú so ìyẹn ni sọkúdalẹ̀ ńgbà tí dẹ̀jọ kú gan ọ̀pọ̀lọpọ̀ ń pè mí tán kí mi ẹ pẹ̀lẹ́ wọn lọ́mọ yín ṣaláìsí mo ní ẹ̀dẹ̀jọ kò ń ṣe ọmọ mi tí mò ń lò ń ṣèjì o ọmọ mi ni sọkúdalẹ́ òun wọn ló jọra ó kú tán kẹlòmíì sẹ́ẹ̀ tó máa oh. believe pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mo ní àwọn ọmọ sẹ́ lọ bẹ́ẹ̀ tí mo dẹ̀ máa ń fún wọn lórúkọ làbákẹ́ ọ̀rọ̀ bọ̀ bí sísan ní lo orúkọ ẹ̀ mo fún ní làbákẹ́ ọ̀rọ̀ bọ̀ ìjọ tó ń ṣe wedding tán ní kí ìyá ẹ̀ ṣàdúrà fún níyẹn ní làbákẹ́ ọ̀rọ̀ bọ̀ ilé ọkọ ló ń lọ lé ní ariwo ta ni pé orúkọ ìdí iṣẹ́ ò ti ń bo orúkọ yẹn mọ́lẹ̀ mo ní bẹ́ẹ̀mí díje bọ́lẹ̀jà àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán pọ̀ tán jọmọ sẹ́mi so kíkọ́ ni mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan máa bọ́ tó bá lọ opportunity bóyá ó jẹ́ girlfriend producer tán ti fi sínú fíìmù òun náà ti do ní nìyẹn ẹ̀yẹn nìkan wá sí stage play ìmẹ̀ ńlẹ̀ tí máa mọ̀ pé kí wọ́n lè gẹ̀ẹ́tì ẹ̀ so àwọn eléré náà ta ti wà láyé tó ti pẹ́ gbogbo yín mo kí o àágùn lẹ́mí o àní jẹun ọmọ lórí wíìchìá o àwọn tó ti lọ kọlọ́mbà dáwọ́ ibi dúró láàrin wa torí mi tiẹ̀ ń wò láàrin àwa aláwàdà aláwàdà tó ti lọ ti pọ̀ ẹ jẹ́ a máa kà á bàbá ti lọ Jacob ti lọ ewéjòkó ó ti lọ àró onífìlà ó ti lọ aláràn ó ti lọ lúkúlúkú ó ti lọ bàbá àsùwé ó ti lọ ìdẹjọ tún fúlù ló tún lọ yìí so àwa aláwàdà tán ń lọ ó ti ń pọ̀ jù kọ́lọ̀njọ́ kó bá a dáwọ́ ibi dúró láàrin wa wa tó kù ayé tẹ̀sìn ò jẹ èrò díẹ̀ ni wa à jẹ́ bàbá ẹ bá mi pe nọ́mbà yín fún gbogbo wọn tó ń káàkiri àgbáláyé ẹ wọ́n fẹ́ kí yín wọ́n fẹ́ kàn sí ọmọ mi gan ti wò ó pé a bàbá ẹ̀rẹ̀ kẹ́rẹ̀ ẹ sẹ́dà kan náà mẹ́ta àfihàn kan lọ́sẹ̀ sí ẹ pin nọ́mbà tí wọ́n lè pè yín sísan. zero eight zero let me start like this o eight o three three o o three five four eight torí in broadcasting o o ni. Bẹ́ẹ̀ni not zero zero direct line mi nìyẹn. bàbá ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín káàkiri tí wọ́n ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́ tọ́dẹ̀ sí nífẹ̀ẹ́ yín náà ń pé wọ́n ṣe wọ́n kú ìfẹ́ ń pé dẹ̀ tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ní ìfẹ́ nínú wa tẹ́ ẹ ń fìfẹ́ bá wa lòdì sí i tẹ́ ẹ ń wo àwọn eré tá ń ṣe tẹ́ ń gbọ́ wa lórí afẹ́fẹ́ tẹ́ dẹ̀ sì ń pè wá fún MC tí káàkiri nàìjíríà tàbí outside nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lamẹ́ríkà london ni àti gbogbo àwọn ìlú tá a ti dé rí dubai ni o tá a rẹ́sẹ̀ pa wa ni india ni o nǹkankan tó jẹ́ ìlú òyìnbó lọ́nà tá a ti dé rí tẹ̀ ń wò wá ń bẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run á sì wá o oore ọ̀fẹ́ la jọ ní o alóore ọ̀fẹ́ àti wà láyé lénìí ẹ̀yin náà lóore ọ̀fẹ́ àti máa wò wá ǹjọ́ tẹ́ ẹ bá tún wò wá kò ní jóbi tuari wa àti yín ẹ ṣe púpọ̀. ẹ ṣeun sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ yín sà bàbá wa nìyẹn legendary àgbáwo àgbáwo jẹ ní bàbá ẹni òun bá ṣe mu tí màdà bàbá jókòó bàbá ṣe ń jomi torí ọ̀rọ̀ ẹ̀ wákàtí mẹ́fà àti kúrò mi eh, torí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ lọ́dọ̀ wọn bàbá yẹn àmọ́ adúpẹ́ lọ́dọ̀ wọn pa wà láyé ọwọ́ àláyé nọ́mbà bàbá nìyẹn hmm, ẹ pé bàbá ẹ kàn sí bàbá ẹ gbéṣẹ́ fún bàbá ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ máa gbé àbábá o ẹ afẹ́kẹ́ gbogbo ẹ̀ ẹ kí bàbá eh, ẹ tún múnú bàbá dùn náà ẹ eh, kò ní bàjẹ́ bàbá tán bá rí wa wọ́n ní àká nílùú òyìnbó ni hmm. mi lọ ní àbí lọ ní hmm. àlóyè hmm. kẹ́ni jẹ́ ẹ̀yin tí nàìjíríà wa náà tẹ́ mọ yìí wa ẹ̀yin náà ẹ appreciate wa ẹ pè wá ẹ béèrè tọrọ kọ́bọ̀ ní ilẹ̀ bá fún wa náà ara support ni. Ben àtàlíkà inú ilé mi la ti ń rìkọ́ọ̀dù yóò mo ah, kọ́lé o mo ní jíìpù mo ní ká o ṣùgbọ́n àmọ́ kò tán síbẹ̀ náà kò tán síbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fìfẹ́ hàn sí wa náà àá gbà àá gbà ẹ̀mí á fi gùn sí ni ẹ mọ̀ kí bàbá sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n bàbá ti bí ṣe fẹ́ sọ bàbá ti yànnà náà ń gbé hmm. ní ṣókí àgbà ọ̀jẹ̀ ni wọ́n iṣẹ́ táwọn ń ṣe yàn wọ́n ti ṣe tipẹ́ tí káwọn kọ̀ sí bàbá mo dúpẹ́ sà nígbàdí sà pẹ́ fún wọn sà hmm. gbogbo ọ̀tá jọ wà níbi àdúpẹ́ lọ́wọ́ yín o torí àwọn behind the scene wà ń bì ẹ̀yìn òdì náà wọ́n jọ wà ń bì náà ni wọ́n dúró ti bàbá ni pé ah nígbà kan bàbá ìṣẹ̀lẹ̀ báyìí àwọn dúró ni mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ọmọ ìtàn Joshua tiwa oníṣẹ̀gàn náà wà ìlú èkó làwọn à ń kúrò lẹ́kọ̀ọ́ èkó ni baba wà ó ìlú èkó ni baba, olóòótọ́ bá máa ń lọ káàkiri ni àmọ́ ìlú èkó ni baba, lọ́múlẹ̀ sí gangan torí ẹ̀ tá bá kàn sí wọn kò ní bàjẹ́ ẹ̀yin tiwa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.